وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد adáàpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó tún ṣe àkójọ wa tèní nírọ̀rùn ọba náà ni adáàpẹ́ fún abẹ́lọ́run ọba subhanahu wa ta'ala ọ̀pọ̀lọpọ̀ jùmọ̀ àbáyé ọlọ́run jẹ́ ká ṣe lórílẹ̀ ayé pẹ̀lú ìtẹ̀lé tọ́lọ́run ọba bákan náà atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anábìwá muhammad sallallahu alayhi wa sallam kí ọlọ́wà sùhánà wa tààlà kó bá kẹ́ kó kí ara alẹ́ rẹ̀ kó kí àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àná ní àpapọ̀ ẹ̀yin ẹrúsìn ọlọ́wọ́n ọba gẹ́gẹ́ bí gbogbo àná ṣe mọ̀ wípé ní oníranran ìjọsìn ni ọlọ́run bá sùfàánà ọ̀tà àálá ni ó ṣe ní òfin fún wa ló gbélé fún wa ká mọ̀ fi sí ọlọ́run àrínú àwọn ìjọsìn yìí tó jẹ́ a'malul qulub àwọn tó jẹ́ iṣẹ́ tọkàn tó jẹ́ pé ọkàn la fi ń ṣe bí àtàwákùl ìgbáradì ọlọ́run alakawufu ìbẹ̀rù ọlọ́run alimahaba ìnífẹ̀ẹ́ ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn a'malul qulub nínú àwọn ẹsẹ̀ ti tọkàn bákan náà a rí àwọn a'malul lisan àwọn iṣẹ́ tẹnu tẹ́ẹ̀pẹ́nu la fi ṣe wọ́n bíi tilawati alukur'an bíi kama ka alukur'an alwa'az wal irshad bíi kama ṣe wáàsí kama tọ́nisọ́nà adu'a bíi kama bẹ̀lọ́ọ̀ba bákan al-adhkar bíi kama ṣe àwọn ìrántí ọlọ́run lọ́lọ́kan ìṣọ̀kan nínú àwọn iṣẹ́ tó ti jẹ́ àwọn iṣẹ́ ìjọsìn náà ni a'malul jawarih àwọn iṣẹ́ tara tá à ń fara ṣe wíká ní jihad fi sabilillah kájagun sójú ọ̀nà tọ́lọ́ asọ́láàt wíká kírun tẹ́kọ̀ gbogbo ẹ̀tẹ́ ló ń kó sínú ó kó sí ara ó kó sí ẹnu àti iṣẹ́ ọkàn. ẹ̀wá yìí tí àgbéyẹ̀wò ní ìwékútúbà wa ti ní yóò ní ṣe pẹ̀lú kan nínú àwọn àmánù lisan ìkan nínú àwọn iṣẹ́ ti ẹnu táwọn fi àwọn wa ṣe onáà àtẹ̀síbẹ́ ìṣàfọ̀mọ́ ọlọ́run ọba àtẹ̀sípé ìṣàfọ̀mọ́ ọlọ́run ìkan nínú àwọn ìjọsìn tó ṣe gbòógì ni tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó sì nífẹ̀ẹ́ rẹ̀ tọ́ba ní àtẹ̀sípé ìyẹn ni pé àtẹ̀nzé àtẹ̀nzé ìṣàfọ̀mọ́ ọlọ́run àṣàfọ̀mọ́ ọlọ́run kó bí kíní àǹkólè nẹ́pẹ̀sìn kó lu gbogbo nǹkan àdínkù nǹkan àìbò àwọn àlẹ́ ìbò àwọn ààyè tí ò bá mu ká fi ròyìn ọlọ́run tí ò bá mu ká fi ti ọlọ́run ọba àṣàfọmọ rẹ̀ bákan náà wàsífìhì bí àwòsọ́fìl kamal wàlìjàlá ìwàlà àzọmọ a sì tún máa yin ọlọ́run ọba a máa yin pẹ̀lú àwọn iṣẹ́ àwọn ìròyìn tó pé tí ò sí àdínkù bẹ́ẹ̀ tó yẹ kó bá títóbi ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá lọ ìṣàfọmọ ọlọ́run ọba yìí ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ ìjọsìn kan ní tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó fẹ́ lọ́dọ̀ àwa ẹ̀dá nínú tá a tó máa ń pè ní tẹ̀síbí táǹkà sóbùhà òun náà ní irun alèlò fún irun náà ìyẹn ní àwọn afáàmọ́ fún lọ sóbùhà tó dóhà ìyẹn pé irun dóhà ẹni tó dá lè pè irun náà ní tẹ̀síbí ẹ̀ńtẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ tá a ṣe lórí irun ẹ̀ ṣe pé ìṣàfọ̀mọ́ ọlọ́wọ́n ọba ó pọ̀ nínú tá a ṣe ní orí irun tabaníkà ṣàfọ̀mọ́ ọlọ́wọ́n ọba ọba tó ti mọ́nì tó yẹ pé ní gbogbo ààyè ló ti ṣàfọ̀mọ́ ara rẹ̀ ní alukur'an subhanahu wa ta'ala amma yushrikun ọlọ́ni òun mọ́ kọjá tó ń fi ti òun tó ń fi wọn bákan náà lọ́ni subhanahu amma yasifun òun mọ́ kọjá ìtọ́ fi ń ròyìn òun lọ bí tán kọ́ni yóò fi ròyìn rẹ̀ nípa pé ní ọlọ́wọ́n ọba ọba tó bímọ ni ọlọ́run ló mọ kọjá gbogbo orú ròyìn báwọn àbí táwọn àlìyẹ̀wúdí táwọn sẹ́jú tó fi ròyìn rẹ̀ pé ọlọ́run bá subhanahu wa ta'ala ẹ̀ ó dá sánmọ́ àti ilẹ̀ fún bíi ijọ́ mẹ́fà ó wá rẹ̀ wá fijọ́ keje ó fi sinmi ọlọ́run kéré ọlọ́run bá ọlọ́run bá mú kọjá gbogbo olú nǹkan báyìí ọ̀pọ̀lọpọ̀ àyè nínú alukur'an ọlọ́run bá subhanahu wa ta'ala ètò ìṣe àfọmọ́ rẹ̀ tó fi ní ìròyìn ìròyìn ká máa ṣàfọ̀mọ́ ọlọ́run ọba àwa sọ pé iṣẹ́ ẹnu ni ẹnu ní tí wọ́n jáde ní pé subhanallah subhanallah wa bihamdi ẹnu ni ó ti jáde ni ṣùgbọ́n bó ṣe jáde lẹ́nu ó gbọ́dọ̀ dé ọkàn wa bẹ́ẹ̀ torí gbogbo ohun tá a bá fẹnu ṣe tí ò dọ́kàn ìwà àwọn mùnáfìkínú tó pé ní yakuluna bi alsinatihim ọlọ́lá àwọn mùnáfìkí wọn mọ fẹnu sọ nǹkan ma laysa fi qulubihim ní tí ò dọ́kàn wọn àdúrà là ń ṣe ní à ń rántí ọlọ́run ni à ń ka kùránì ni gbogbo tá a bá ń fẹnu sọ kárí pé ń dọ́kan wa tá a bá ń sàfọ̀mọ́ ọlọ́run yìí kárí pé ń dọ́kan wa torí pé tí a bá ṣe lẹ́nu tí ò bá dọ́kàn ọlọ́run bá subhanahu wa kò ní í gbà bákan náà bá a ṣe ń fẹnu ṣe ta ló dọ́kàn kárí pé ó jẹ jáde nínú gbogbo ṣe tá à ń ṣe lápẹjúwe tó ní subhanallah ọlọ́run bá mọ kọjá gbogbo nǹkan tí wọ́n fi ń ti lọ tí wọ́n lọ ń tí wọ́n lọ pè nǹkan míì ẹ̀rí pé ní ètò fìdọ̀tí rẹ ọlọ́run bá ní ìyẹn ló fàgbé pé tá a bá níṣẹ́ ẹnu ní ó gbọ́dọ̀ rí ọkàn wa bákan náà gbọ́dọ̀ ṣe iṣẹ́ tọ̀ káwá sàfọ̀mọ́ yìí iṣẹ́ tọ́lọ́run bá subhanahu wa tó nífẹ̀ẹ́ púpọ̀ ni gbogbo àwọn ẹ̀dá rẹ̀ náà náà sàfọ̀mọ́ fún kò ń ṣe ìyẹn gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ni wọ́n ń ṣe àfọ̀mọ́ ìyẹn láfi nínú hadisi kan tó wà ní ó ní láàrin kan tí àníbà mọ́tà sálá tó jòkó pẹ̀lú àwọn àti àwọn al ansor àwọn aráàlú Madina ní alẹ́ ẹjọ́ kan bí òṣùpá kan ìràwọ̀ kẹsì jánu àníbi wọn sọ fún wọn pé ní ní tó ṣẹlẹ̀ yìí kẹ́sìn tó dé ojú òlẹ́ máa fi wo tó ṣẹlẹ̀ yìí pétérà ọ̀kan bá já tẹ̀rí àwọ̀ tó já sò àwọn tẹ́jọ́ kóta nínú ìjọ náà wọ́n dáhùn pé tá a bá rírú ẹ̀ tẹ́lẹ̀ á wúlídà fi àbí ìlẹ́yìn láti rọ́jùlù àbímú yẹn pé wọ́n ah, bí èèyàn ńlá kan lálẹ́ wàtú fi àfi àbí ìlẹ́yìn láti àwùmọ́tà fi àbí ìlẹ́yìn láti rọ́jùlù àbímú àbí èèyàn ńlá kan kú lálẹ́ gẹ́gẹ́ bí ìròrí tó wà nílẹ̀ yorùbá náà pé ah, èèyàn ńlá kan kú àbí wọ́n bí èèyàn ńlá kan sáyé àṣírú ròyìn náà ó ti wà láàrin alárúbáwá náà ti pẹ́ kẹ́sìn tó dé anabi wa kọ̀ rẹ́ ti ròrí pé rárá kò sí ní tó jọ bẹ́ẹ̀ kò sí ètò ṣẹlẹ̀ ni pé ní ìlà kọ́dọ̀ lọ́wọ́ àmọ̀rọ̀ nígbà tó lọ́wọ́ bá dájọ́ kan ní sánmà pé nǹkan báyìí kó ṣẹlẹ̀ àwọn màláíkà ó gbọ́ àwọn hamalata al-arsh àwọn tó gbé àlàárà ṣe ọlọ́wọ́ bá dání wọ́n gbọ́ ẹni tó bá gbọ́ tó ń kó àṣẹ báyìí pé nǹkan báyìí kó ṣẹlẹ̀ sábàáhù ló ṣàfọmọ ọlọ́run eléyìí fi yé pé ní àwọn màláíkà yìí nínú iṣẹ́ táwọn náà ṣe náà ṣàfọmọ ọlọ́run àfọmọ́ yìí náà wàá ṣe àtàwọn wà lórí tó gbé àlàáríṣì dání ní àtàwọn sánmọ̀ kéje náà wàá gbọ́ àná wàá sáfọ̀mọ́ àwọn àsọ̀ntọ́nà sọ fún àtàwọn sánmọ̀ kẹfà títí títí títí èdè dé sánmọ̀ ti dẹ̀ndẹ̀lẹ̀ níbi gbogbo ọmọ ṣàfọ̀mọ́ bá ti ń gbọ́ àṣẹ tọ́nà wa subhanahu wa ta'ala tí ó pa àlẹ́bí tó bá dé sánmọ̀ dẹ̀ndẹ̀lẹ̀ tí à ń sọ fún màláìka tó ń sọ fún ẹni rẹ pé àṣẹ tọ́lọ̀ ń pa ni ó pé lágbájá nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí nǹkan báyìí ní kẹ́ ṣe fún ibẹ̀ làwọn àlùjẹ̀nu tó ń dín ọ̀rọ̀ gbọ́ làwọn ó ti wá gbọ́ ní ó ta sí wọn létí láti wá máa sọ fáwọn tó máa ń bẹ̀ wọ́n níṣẹ́ náà babaláwo torí pé nínú agbára tá a fún àlùjẹ̀nu pé àwọn ẹni bá fẹ́fẹ́ rìn lọ sókè tó máa fẹ́ jí gbọ́ ni ìràwọ̀ wàá já ni ó lé wọn padà ní tó fa sábàbí kíráwọ̀ sí kíni kò mọ̀ ẹ̀ta mi ẹ̀sìn mọ̀kọ́lọ́ sọ nínú súra mi pé ní ọjà ànáhùn rujuman li shayatin nínú suratul mulk ọlọ́ni nínú ta fẹ́ra wọ̀ sí ni pé ká máa lẹ́ máwọn èṣù tó fẹ́ jẹ́ ọ̀rọ̀ gbọ́ níta fẹ́ lónú hadithi ni pé ọlọ́run fi rinlẹ̀ pé bóun bá ṣe paṣẹ báyìí àmọ̀lẹ́kà kọ̀ọ̀kan láàyè kọ̀ọ̀kan mọ̀ ṣàfọ̀mọ́ ọlọ́run àmọ̀lẹ́kà táwọn ń sọ yìí anabi ni atọti sama ọ̀run wọ sama nkigbe wàhùkọlá àǹtọ̀hì ó sì lẹ́tọ̀ pé ọ̀run wọ àǹtọ̀hì tó nítorí kí anabi tó bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ rí space kọ̀ọ̀kan ní sama tí o sì màláíkà ń bẹ gbogbo wọn iná ń sàfọmọ Ọlọ́run ọba ibi tọ́lọ́ bá subhanahu wa ta'ala tí ó fẹ́ràn iṣẹ́ ìdè ẹ̀rí bákan náà ó àwọn ẹyẹ Ọlọ́run bá subhanahu wa ta'ala sọ fún wa aya forty four.

òun àwọn òkè yusabihina táwọn náà mọ ṣàfọ̀mọ́ ọlọ́run ọba ayé pé gbogbo àwọn ẹ̀dá yìí náà wọ́n ń ṣe àfọ̀mọ́ ọlọ́run àyè ní ṣé ẹ̀ lè rí nkankan nínú tọ́nu dá illa yusabihu bihamdi àfi kó mọ ṣàfọ̀mọ́ ọlọ́run walakin la tafqahuna tasbihahum ṣùgbọ́n yẹn yẹn lè mọ̀ bá ń ṣe. lórí yẹ pé ní àgbọ̀ yẹ pé ìṣàfọ̀mọ́ ọlọ́run etí gbogbo àwọn ẹ̀dá ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tí wọ́n ń ṣe ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala sọ wọn pé ní sabaha lillahi ma fi samawati wal ard ọlọ́ọ̀ni gbogbo tó wà ń sánmọ̀ pátá àti ilẹ̀ náà ń ṣàfọ̀mọ́ ọlọ́run àìtàbálẹ̀ dànù omi náà ń ṣàfọ̀mọ́ ọlọ́run bẹ́ẹ̀ náà lórí bàbá ní àwọn ẹyẹ àwọn ẹranko àwọn òkè àwọn bẹ́ẹ̀ náà torí pé ẹ̀rí wá fún ẹ̀rí oríṣiríṣi ọ̀nà lọ́lọ́run fi lò pé wọ́n ṣàfọ̀mọ́ ọlọ́run ó lò ní í ṣe ti tó ti kọjá ó tún lò ní ṣe ti kọ́ ṣe lọ yusabbihu lahu yusabbihu lillahi ma fi samawati wal ard gbogbo ń tó wà ń sánmà àtìlẹ̀ ni wọ́n ṣe àfọ̀mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala kó kódò fi dórí àwọn oúnjẹ yẹn ló fi wá nu ọ̀rọ̀ ibn Mas'ud kan ó láwọn wà pẹ̀lú anábíà Muhammad sallallahu alaihi wasallam ìgbà kó ní إن كنا نسمع تسبيح الطعام وهو يوكل بين يدي الرسول nínú mọ̀jísà tọ́lọ́ ń fa nàbí ó láwọn jókòó ta ta nàbí ó fi yéké bó ti sọ̀rọ̀ ẹ̀ kìí ṣèjọ́ kan ló ṣẹlẹ̀ mọ́ ẹ sì máa gbóúnjẹ tí wọ́n ń jẹ wájú ànẹ́bí báyìí tí ó sì máa ṣàbọ̀mọ́ ọlọ́run ọba. ọlọ́run ti wá pa ẹ̀dá náà láṣẹ lóríṣiríṣi àyè nínú alukur'an yusabbihu lillah sábẹ́ isma rabbikal a'la ṣàfọ̀mọ́ ọlọ́run ọba rẹ̀ ọba tó tóbi jù fasabbih bihamdi ọlọ́npa anabi láti ṣàfọmọ́ ọlọ́run bá rẹ̀ kọ́ ọ sí dúpẹ́ fún anabi wa Zakariya nígbà tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó fún nílò pé yóò bímọ anabi wọn ò pé ní amú ti dàgbà mo ti dàgbà bó ló ṣe rọrùn ọlọ́run ọ̀bì ó wá ní kọ́ lọ́n fún un lánìí ọlọ́run subhanahu wa ta'ala ní pé àmì táfọ̀ ní pé àyàtúkà Allah tukalliman nasa thalatha layali sawiyya.

láàárọ̀ ní nírọ̀lẹ́ ní gbogbo àsìkò eléyìí pé gbogbo àwọn pátá gbogbo wọn náà ná ń sàfọmọ ọlọ́run ànábì wa Yunus alayhi salam ńgbà tí ó wà nú ẹja tẹ pé ní ẹja gbẹmí ó wà nú òkùnkùn jìnnìjìnnì nú odò nínú ẹja ọlọ́run wà láwọ́lọ́ anáwó káànà mí tí ìbá fi ṣe ni làlábìsàfì ilà yẹn omi dì nìyẹn pé ọjọ́ ọ̀gbìnrin alìkíámọ̀ ni ìbá tó jáde kó nínú ẹja obìnrin pé ànábì wa Yunus náà ẹni ń ṣàfọmọ Ọlọ́run ba subhanahu wa ta'ala ni tó bá rí báyìí àwọn pé àṣìmọ̀ ṣàfọmọ Ọlọ́run ba yìí nǹkan tí ó yẹ kí ẹni kálukú wa ká dún ní mọ́ni ká máa ṣe lẹ́nu wa kó sì máa dé ọkàn wa torí pé láǹfààní púpọ̀ ìṣàfọmọ́ yìí nínú àǹfààní rẹ̀ ni pé ká ń ṣe sàárà síwájú ọlọ́run bá ní gẹ́gẹ́ bó ṣe wà nù hadithi gẹ́gẹ́ bó ṣe hadithi kan pé yusubihu kullu salama ala kulli abdi kullu salama kullu yawmi sadaqa yẹ pé gbogbo oríkèéríkèé ara lèyìn máa fi ṣe àfọ̀mọ́ ọlọ́run bá èyàn máa fi ṣe sọ́dá kọ̀sọ́nà ọba ní jojoojúmọ́ tí yẹn bá ti ń jí àmì bí wọ́n ń ka bí ó ṣe rí bẹ́ẹ̀ ó wà nù Abu Dharr Al-Ghifari tó wà ní Sahih Muslim gbogbo abáwo Arba'in Nawawiyya aládìsí ibẹ̀ bíi twenty four to twenty five tánàbí ń sọ fún wa pé ní kullu tasbihatin sadaqa gbogbo subhanallah tá a bá ń ṣe à ń ṣe sàárà sọ́dọ̀ fọlọ́n ọba ni torí pé ànábì sọ fáwọn sọ̀hábà pàápàá jùlọ àwọn tó ń lówó kí àwọn olówó ti kó ẹ̀sọ́ púpọ̀ tó ń ṣe sọ́dákọ̀ wọn náà wá bèrè kébò làánà ti máa ṣe sàárà àníbi wọn sọ fún ọ pé inú tẹ́ ẹni máa fi ṣe aláàánú pé kullu tasbihatin gbogbo subhanallah tẹ́ ẹ bá ń ṣe ẹ máa fi ṣe sàárà nù bákan náà lórí ilẹ̀ inú musnad al-imam ahmad rahimahullah ta'ala àníbi sọ ń bẹ̀ pé ní ayajuzu ahadukum an taksiba kulla yawmi alfa hasana ṣé ẹnìkọ̀ọ̀kan yín ṣé máa kágara ṣé ẹni lágbára láti máa rí ẹ̀san ẹgbẹ̀rún táwọn sí one thousand níjọ́ kọ̀ọ̀kan ni kéńkálukú yín kó máa rẹ́sàn kọ̀ọ̀kan kó máa rẹ́sàn one thousand níjọ́ kọ̀ọ̀kan àwọn sọ̀rọ̀ bá sọ pé ní kò sẹ́ni tó lágbára eléyìí àbí báwo ni ó ṣe ṣẹlẹ̀ ànábì àwọn sọ̀rọ̀ báyìí pé ní yusabihu mi àtàtẹ́sìbíhà ìyẹn pé tẹ́rú bá ṣe mi àtẹ̀sìbíhà tó ṣe subhanallah tó ṣàfọ̀mọ́ ọlọ́run ní ọgọ́rùn-ún gbà ó ní ọlọ́run subhanahu wa ta'ala yóò kọ ẹ̀san lẹ̀ fún ẹ pé yuktabu lahu alifu hasana ẹ̀san ẹgbẹ̀rún n'ofe ó fi gbà alifu sayyi'a kò wá ní gbẹ̀san lásán ẹ̀rí bí ẹni tó rí ẹ̀san tó yẹ pé ní nǹkan tó wá wà lọ́rùn rẹ̀ tẹ́lẹ̀ ní àtúbà bí ẹni tó ń bù ní nǹkan ni nígbà tó tún wá bù tó pé ń tó jẹ one thousand lèyìn ó rí tí bá ṣe subhanallah tó ọgọ́rùn-ún jọ àṣìṣe ẹgbẹ̀rún náà ni wọ́n tún fi wọ́n fi orí rẹ̀ jí níjọ náà eléyìí pé ní ìṣàfọ̀mọ́ ọlọ́run ètò ní ẹ̀san tí ó pọ̀ níwájú ọlọ́run ọba ni bákan náà ni anábà Muhammad sallallahu alaihi wasallam ó ń sọnu hadith Abu Malik al-Ash'ari anábà Muhammad sallallahu alaihi alhamdulillah tẹ́múlà olùmíìsàn ká máa ṣe alhamdulillah ká máa dúpẹ́ fọ́lọ́ tẹ́múlà olùmíìsàn ìmọ̀ jẹ́ kó sún wọn ṣẹ́yìn kún lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ ni ẹni tí bá máa ń dúpẹ́ fọ́lọ́ skéèlì iṣẹ́ rẹ̀ yóò mọ bí ìgbà pé yẹn rí nǹkan dáadáa fi síbẹ̀ ni tó ẹ pé tó náà bá rí lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ inú rẹ̀ ó dùn ẹ̀rí tábà tó máa ń yìí á jẹ́ kó mọ ẹ̀dọ́ kan wa àníbà mi sọ sáwọn sọ pé ní alhamdulilayi subhanallah walhamdulilah téèyàn bá tún wáá fi subhanallah kí èyí pé ọpẹ́ nìkan ní tó tún ṣe subhanallah sí tí ń ṣe méjèèjì pọ̀ tí ń dúpẹ́ fọlọ́ tẹ́múlá wọn bẹ́ẹ̀ ní sàmá ìwà àrùsù òun kò lóṣùwọ̀n ẹ̀ṣẹ̀ rẹ̀ nìkan dáadáa rẹ̀ yóò kó sánmà àtilẹ̀ bí ó ṣe lágbára tó ń wájú ọlọ́run bákan náà lọ́wọ́ àánú hadithi míì ní sọ̀rọ̀ ìlú Bukhari ànábi sọ fún wa pé ní kẹlìmọ̀táàni gbólóhùn méjì kan wà tó yẹ pé ní kàfífàtáàni ó fúyẹ́ lẹ́nu ó dùn sọ lẹ́nu kò la wàhálà lọ kò la fìtínà lọ ó rọrùn láti sọ ó rọrùn láti gbọ́ bákan náà kẹlìmọ̀tánì sẹ̀kìlátánì afọ́n gbẹ́nà méjì kan wà tó wúwo àwọn àmọ̀ ọ̀gá gbọ́dọ̀ tó wúwo yìí bó ṣe wúwo náà ló yẹ kó sòrò ó pè tó anábì ni bó ṣe wúwo fìlìmìsà nínú òṣùwọ̀n bẹ́ẹ̀ ló jẹ́ kàfìfàtánì alàlìsàánì ó fúyẹ́ lórí ẹnu láti sọ. habibatani lè rahman ọlọ́run bá subhanahu wa ta'ala ó sì nífẹ̀ẹ́ wọn púpọ̀ kí wọ́n ní gbọ́dọ̀ náà ẹni ní subhanallah wa bihamdi subhanallah alamin ìpètè yẹn bá ń sọ yóò jẹ́ kí ó sùn wọn aṣẹ rẹ̀ kó máa wú wájú ọlọ́run bá ọlọ́run máa nífẹ̀ẹ́ rẹ̀ torí gbólóò yọ ọlọ́run bá subhanahu wa ta'ala ó nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ gbogbo àwọn eléyìí nínú tó ń dá lórí pé ní ìmọ̀ ṣe àfọ̀mọ́ ọlọ́run ìtọ́lọ́run bá subhanahu wa tí ó nífẹ̀ẹ́ púpọ̀ ni ọ̀nà tó wá máa ń sàfọ̀mọ́ ọlọ́run pọ̀ ẹ̀rí àwọn kan àti ẹgbẹ́ gbogbo gba ní kò sí tó dè wá ká má ṣe àfọmọ Ọlọ́run àfi bá wà nílé ẹ̀gbin torí ta rí ní ìṣeṣẹ́ àníbà bàbá sálà pé yẹtukuru lọ́ha fi kulli àhàyà nìyí ìyẹn pé gbogbo àsìkò ànẹ́bì ni mo fi ń ṣàfọmọ Ọlọ́run ó bá nu tọ́lẹ́tì mi kò mí pé kò ṣàfọmọ Ọlọ́run ṣùgbọ́n kò ní ṣe àdíkìrù lìsàánì kò ní ṣe tẹnu ní tí ó mọ̀ ṣe ní àdíkìrù kọ́lìbì yóò kú tọkẹ́ torí ẹ̀mí gbọ́ ẹgbẹ́ àbọ̀ ṣàfọmọ Ọlọ́run láyé ẹ̀gbin bẹ́ẹ̀ ni lẹ́nu náà ń sọ ṣùgbọ́n gbogbo bí téèyàn bá wà láfọmọ ọlọ́run àbí ti ọlọ́run gbọ́dọ̀ wà ní ọkàn rẹ̀ àwọn àyè míì wà tó yẹ pé ní foto kápá ká sọ̀fọ̀mọ́ ọlọ́run dáadáa ń bẹ̀ bẹ̀ látòrí bá a bá ń kírun ẹgbẹ́ tá a bá ń kírun àti bẹ̀rẹ̀ ẹrun wa náà ọlọ́run ti bẹ̀rẹ̀ tá a bá gbé ọwọ́ sókè Allahu nínú tó dáa ká ṣe ní tó yẹ ní òun náà ló fẹ́ nílẹ̀ jù tó yẹ pé ní oríṣiríṣi àwọn àsìkárù tó pọ̀ díẹ̀ la lílátọ̀dọ̀ ànábì tá a lè fi bẹ̀rẹ̀ ẹ̀rù ṣùgbọ́n ara rẹ̀ ní ké subhanaka allahumma wa bihamdik ismuka wa ta'ala tabaraka ismuka wa ta'ala jadduk wa la ilaha ghayruk asàfọ̀mọ́ bákan náà tí a bá rúkú tó yẹ pé ní táwọn ṣe ń ké subhana rabbiyal azim subhana bákan náà tá a bá fi orí kanlẹ̀ ẹ ṣe subhana rabbiya al-a'la subhana rabbiya al-a'la gbogbo ẹ̀ náà ìṣàfọ̀mọ́ ọlọ́run ọba ni. ẹni Anas bin Malik radiyallahu anhu nínú sọ̀hábà tó lọ ní kẹ́mi ẹ̀gùn láyé ni tó wá fi bá arákùnrin kan tó jẹ́ ní ire tó náà padà dé khalifa wa mùsùlùmí ti ṣe Umar bin Abdul Aziz Umar bin Abdul Aziz ẹlọ́wà lọ́dọ̀ ń gbà Anas bin Malik ti di dàgbà. Anas bin Malik wá kírun lẹ́yìn ẹ̀ ó wá rí bó ṣe rúkú bákan náà lórí bó ṣe sujud tó fara balẹ̀ dáadáa Anas bin Malik ìwọ̀n sọ fún ẹ pé ní arákùnrin yìí pé lágbàtà níbi ti lọ bó ti ń kírun lẹ́yìn ẹnìkan tí ìrun ẹjọ́ tànẹ́bì tó fẹ́ rí ibi ti ọmọdé kò tí ì sí ẹni pé ìrùkú rẹ̀ àti sùjúdù rẹ̀ olójọ́ tànẹ́bì ó ń torí pé àwọn sọ̀hábà táwọn máa ń kírun lẹ́yìn ànẹ́bì àwọn máa ń fojú géèjì subhana rabbi alazim tí máa ń ṣe lórí ìrùkú subhana rabbiyal aala tí wọ́n ṣe lórí sùjúdù àwọn máa ń fẹ́ fojú gèyè pé yóò fẹ́ tó mẹ́wàá kó tó lè gbórí sókè lórí rògbò àbí ńgbà tí ó bá fi orí kanlẹ̀ eléyìí nínú tí a fẹ́ kí a máa ṣe ní ńgbà tí a bá fi tá a bá ń kírun lọ́wọ́ bọ́lá tá tún kírun tán náà ẹ̀rí nítàlẹ́bà Muhammad sallam tó tún kọ́ wa náà ni pé tá a bá tán pé ká ṣe ní sàlásà wà sàlàfíìn kásáfọ̀ mọ́ ọlọ́run oǹgán làkọ́kọ́ pé subhanallah subhanallah ní nǹkan bí ọgbọ̀n àti mẹ́ta káwá tó dúpẹ́ sí bákan náà ká ṣe ìbọ́lọ̀ tóbi ànábì káwá jó pọ́wọ́ nù pẹ̀lú la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir ànábì lẹ́nikẹ́ni tó bá ṣe léyìí ń pa àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀rẹ́ wàlọ́kánà ka sábẹ sàmà kódà gẹ aljibal kódà gẹ ó ga gẹ́gẹ́ bí bí òkè látara bí àṣàfọmọ yìí bó ṣe ní ọlá tó ní ọ̀dọ̀ Ọlọ́run ọba bákan náà nínú ìgbà tá a tó fẹ́ ká tó máa ṣe lọ́pọ̀lọpọ̀ òun náà ni àfìsọba wàlùmọsà ẹ̀yìn ní àárọ̀ kùtù wa tá a bá jí àbí nírọ̀lẹ́ wa Ọlọ́run sọ fún wa nínú pé fa subhanallah hina tumsun wa hina tusbihun mímú ọlọ́run bá ńgbà táyà yẹn bá ń lẹ́lẹ́ àtìgbà tí ilẹ̀ bá ń mọ́ bá wọn ìyẹn pé ó yẹ ká máa ṣe àfọ̀mọ́ ọlọ́run bákan náà ọlọ́run sọ máa fi àṣàbẹ̀ bihamdi rabbika qabla tulu'i shamsi ṣe àfọ̀mọ́ ọlọ́run kóòrùn tó yọ láàárọ̀ wa qabla ghurubiha àti kó tó wọ̀ lálẹ́ ìyẹn lọ́pọ̀lọpọ̀ ńlá fi rí àwọn àṣkáàrù sọ̀bá tá a máa ń ṣe ní àwọn ìrántí ọlọ́run tá ṣe láàárọ̀ á rí pé ṣàfọ̀mọ́ wà ń bẹ́ àtúnṣe kóòrùn tó wọ̀ ìyẹn lẹ́yìn àṣírí àtúnṣe wàmí àná ìlẹ̀ ìlú kara á tún máa ń ṣe lóru wà ti nàhàrí àti ní ọ̀sẹ̀ gan ọlọ́run ṣe lè fún wa nínú sọ́ọ̀tù tọ́ ha ọlọ́run wa parí ẹ̀ pé alákàtà kọ́ lè bá jẹ́ nítorí ọlọ́run sí ìṣàfọ̀mọ́ ìgan nínú tọ́lọ́run bá tí fi sí ẹ̀dá ni pàtàkì kí wa náà kí dún ọlọ́run pàápàá jùlọ nígbà tá a bá jí láàárọ̀ ó wà yóò wa bihamdi ní ọgọ́rùn-ún gbà bákan náà tó bá di ìrọ̀lẹ́ yóò ṣe subhanallah wa bihamdi ní ọgọ́rùn-ún gbà àwa máa yẹ àwọn àsìkò mìíràn síra wọn tẹ́ pé anábà muhammad sallallahu alayhi wa sallam ti máa ṣe àwọn nǹkan wọ̀nyí kódà ní ohun tí a tún fẹ́ ni pé inda wuqul insan fil khata fi salati ìgbà tí yẹn bá ń kírun lọ́wọ́ tó bá ṣe mistake àbí tí nǹkan kan bá rọ̀lú bóyá ti ń kírun fún wa ní tó bá ṣe mistake anábà muhammad sallallahu sọ pé àtẹ̀sífíkù lin nisa káyí pé obìnrin tó wà lẹ́yìn ìmáàmù ló gẹ́tù pé ìmáàmù mọ̀ ti ṣe mistake tó ní ẹsìn kírun jẹ́mọ̀ torí pé àfẹ́ kó sọ̀rọ̀ tùmí táwọn ọkùnrin wà níbi títí ń kírun anábì ní àtẹ̀sùn ìkò lè sà kó ra pa tẹ́ ìyẹn ló bá ti gbogbo mọ́mú náà gbọ́dọ̀ máa ṣàkíyèsí tó bá ti ń gbọ́ atẹ́ bẹ́ẹ̀ tó ń fọwọ́ lura wọn kó mọ̀ pé obìnrin ní kó ṣàkíyèsí pé òun ti ṣe àṣìṣe lórí irun àtẹ̀sùbí ihu ní rìjàl ṣùgbọ́n subhanallah subhanallah inú tí a fẹ́ ni bákan náà wájẹ ti ń dàrún kíní ànábì ní mọ́nàbà òṣè ń fi sọ láàtẹ̀ ẹnikẹ́ni yín tí bá ń kírun fúnra ara rẹ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ní tí ó sì náà ni pé àtẹ̀síbẹ́ ẹ̀rí ọlọ́mọdé ara burúkú yẹn kan ṣubú kò lè di lónìí subhanallah kódà rí náà àfà tó yẹ pé ní wọn nìkan ló ń ti gbé kó wọn tó wà lè subhanallah nígbà tó wà lórí irun torí pé eléyà ní kakọ́rọ̀ náà torí pé lára àrùn tá a ṣe lórí irun náà ní kíni ìṣàfọ̀mọ́ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala náà ló wà gbogbo ilé nínú tí ẹ̀sìn fọwọ́ ni fọwọ́ sí ni bákan náà wà ní dàtà àjò nígbà tí nǹkan bá yáyàn lẹ́nu tí ẹ bá ṣe nǹkan tó yáyàn lẹ́nu èyí lè ṣàfọ̀mọ́ ọlọ́ọ̀bà káfí gbọ́nà ọba tóbi anábà Muhammad sallallahu alaihi wasallam ní tó ní lẹ́nu hadith ní sahihain ẹni anábì wọn bì kan pàdé Abu Huraira Abu Huraira sì ní ó ní jánábà lára bánẹ́bí ṣe wá gbòkó tó wá wọlé pé àbúrò rà tí mo rí dàtọ́ tó bá bu ìrẹ́ra rà ló yà kan nígbà tí ó dé báyà di pé omi ń kán lára rẹ̀ ó ti lọ wẹ jánábà anima tó ká mo rí ọlẹ́kan ọmọ ibi tó kó sí mọ̀ bẹ́ẹ̀ ni pé mo ní lára mo dẹ̀ fẹ́ kí n pàdé pẹ̀lú ni mo fi ara yà ni mo lọ nítorí èyí jà níbi lórí pé subhanallah iná lè múmi náà láyà ń jù mùsùlùmí ẹsẹ lẹ́gbìn ẹni tó bá ní jánàbà látà bá fara kan sì kùn mí ni pé àlè fara kan àlè bá bọ́wọ́ irun nìkan ni ò ṣe kí ni ni ò lè fi kí bó ṣe wà níta àbúrò rẹ agbóyin gbà àlejò wa fọwọ́ kan wọ̀ mí wá bà mí lọ́wọ́ tí mo sì ní jánàbà lára ìṣesí tó ṣe ó jà níbi wa Muhammad sallallahu alaihi wasallam lójú bákan náà ni suratul Maida ọlọ́run subhanahu wa ta'ala tó bá dọjọ́ gbèdé àlùkìyàmà ọlọ́run sọ fún anabi wa isa ya isa bin mariam ìrẹ isa ọmọ mariam tó àmọ́ sanabi wa isa táwọn ọkùnrin yóò ń pè lẹ́ni àhántà qulta linnas sí wọ́n lọ sọ fáwọn èèyàn ńgbà tó wà láìpẹ́ ittakhizuni wa ummiya ilahayni min dunillah pé máa jọ́sìn fẹ́hún èmi àtìyá mi sí wọ́n lọ sọ fún wọn bẹ́ẹ̀ pé wọ́n àtìyá rẹ ni kí wọ́n máa jọ́sìn fún ọ̀rọ̀ yìí tó yóò jọ ànábì Ìsá lójú ànábì Ìsá tó subhanak a mímọ́ rẹ̀ ọlọ́run ma qultu lahum illa ma amartani bi n ò sọ nǹkan kan fún wọn ju ń tọ́ pa mí láṣẹ pé kí n wí fún wọn lọ kí ni ọlọ́run pa ànábì Ìsá láṣẹ iná ní pé kí wọ́n máa bẹ ọlọ́run ọba ká máa pe ọlọ́run ọba nìkan ká máa pe nǹkan míì ní dẹ́yìn ọlọ́run ọba ọba àlekè gbogbo àwọn àyè wọn wọ̀nyí nínú táà tó máa ń ṣàfọ̀mọ́ ọlọ́run ọba ni kódà tí wọn àfàtà ní tabali tára ń sán tẹnu ó sáré wọn di orí mú kí ó mọ nǹkan míì ẹ̀yìn tí ètò lè ṣe nínú subhanallah ti tóbi ọlọ́run àbá rí àmì ọlọ́run bá kan tó jọ wá lójú subhanallah ẹ̀rí ṣùgbọ́n àwọn èèyàn míì lẹ́ni tó tán ti lọ gbàgbàkúgbà wọn ní ìlànà tí ò dá wọn lọ so mẹ́ta wọn so mọ́nà ọba mọ́ èèyàn náà mọ́ pé gẹ́gbà àwọn kọrin yó wọn pé ànábíwá Isa tí nǹkan bá jọ wọn lójú àbí nǹkan ewu kan fẹ́ ṣẹlẹ̀ sí wọn ele ò bá mu àti wọn náà mùsùlùmí mi náà lẹ́ni tí yóò bá pe bílálà yóò pe níyàsì tí yóò bá pe níyàsì yóò pe àwálù tó yẹ pé táwọn míì tó ń pè nù gẹ́gẹ́ báwọn ẹlẹ́bọ náà tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ sí wọn tí wọ́n ti ń sa wọn tí wọ́n rántí Ọbàtálá wọn gbogbo eléyìí tí ò da ni tí nǹkan bá mú yẹn lè ṣe ọba ọba eléyìí ni fún ọba kó kàwá kún àwọn ẹrú tí wọ́n máa ṣàfọmọ́ fún lọ́sàn àti lóru gbogbo ìjà bá ṣe náà kọ́nà wa subhanahu wa ta'ala sí fún wa. الحمد لله رب العالمين والصلاة والسلام على أفضل خلق الله سيد المسبحين والمتقين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين ẹ̀yin ẹrúsìn الله nígbà tá a ti pọn ìtànpẹ̀ ní ìmọ̀ ṣàfọ̀mọ́ ọlọ́run ka mọ kúrò níbi nǹkan ìdínkù àwọn nǹkan àbùkù àwọn nǹkan tó yẹ pé ní kò lẹ́tọ̀ọ́ ká fi ròyìn ọlọ́run bá bákan náà ká máa ṣàfọ̀mọ́ fún látòrí àwọn àwa kó sì máa dé ọkàn wa àìsìjẹ́ ká mọ pàtàkì rẹ̀ àti ọlá tí ń bẹ fún bákan náà àwọn àyè kọ̀ọ̀kan tó tún dá péye pé ní ká máa ṣàfọ̀mọ́ ọlọ́run bá lọ́pọ̀lọpọ̀ níbẹ̀ nítorí ká gbọ́ yìí ni pé ìṣàfọ̀mọ́ tá a sọ yìí ó ní ẹ̀kọ́ torí gbogbo ohun tí mùsùlùmí ò bá ṣe tá a bá nìkan tó pàtàkì tó ní ládá ó mọ ní àwọn ṣùrùtù àwọn mọ́jẹ̀mú tó dé ó sì mọ láwọn àdáàb àwọn ẹ̀kọ́ tó yẹ kéèyàn fi bá lò tó tẹ́lómi bá gbọ́ nǹkan báyìí yóò fẹ́ ṣe ṣùgbọ́n kò ní wo ẹ̀kọ́ tó fi gbé kalẹ̀ ó lè ṣe nǹkan tó lákọ̀ọ́lẹ̀ ṣùgbọ́n tí ò bá tẹ̀ lẹ́kọ̀ọ́ tó fi gbé kalẹ̀ yóò di àdádálẹ̀ mọ́ lọ́wọ́ eléyìí là ń pè ní al-bid'atu al-idafiyya ìyẹn pé nǹkan tó lákọọ́lẹ̀ lèyẹn ṣe o ṣùgbọ́n bó ṣe ṣe bó ṣe ní kó ṣe kọ́ bó ṣe wá lákọọ́lẹ̀ tí ò ṣe bó ṣe ní kó ṣe kò ní torí ẹ̀mí ládàá lápèjúwe wọn ní a ṣe àṣàlátù fanabiwa Muhammad sallallahu alaihi wasallam ní tó lákọọ́lẹ̀ ni gbọ́n tí yóò bá ṣe mọ́ṣe ní kan ṣe tí wọ́n lọ pé ẹ̀sìn bọ́lọ́ náà ló ní a ṣe à ní bọ́ ṣe ní ọṣẹ ká máa sara sàárà alẹ́lẹ́ amuhat fáwọn oku ẹ̀rí ó lákọ̀ alẹ́lẹ́ amuhat fáwọn wa ó lákọ̀ọ́lẹ̀ nínú ẹ̀sìn sẹ́lẹ̀ ni gbọ́n tá a bá ṣe bá ṣe ní ká ṣe àìníláda e ẹ̀ náà ní irun táǹkì tó kò ní náà ló fi dórí tá sọ yìí ṣe ọba wa ta'ala gbé kalẹ̀ káàdùpẹ́ ní àṣìfàfọ́mọ́ ọlọ́run àṣìpàtàkì báyìí láàmọ̀ tẹ́lẹ̀ àbá àmọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n àmọ̀ pé bó ṣe tó lè torí náà ẹ̀jẹ̀ akóra ká máa ṣe lápapọ̀ ká máa ká máa ṣe subhana ńlá walhamdulillah lápapọ̀ ká ní àfọmọ́ ọlọ́run ńlá iná là ń ṣe àṣàwí nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn òkú ọ̀run ọlọ́run náà là ń rẹ̀ báyọ̀ mọ́ṣáláṣí láti ń rí àmọ́ ní lẹ́yìn irun rẹ́tí bàtà kírun tán gbogbo wa bá ń pè ń kígbe rẹ̀ àbí àti ẹ̀ ní ètò kan náà la gbélẹ̀ là ń pàdé ara wa la pé ọlọ́run la pé gbogbo táwọn ká pé táwọn ń ṣe báyìí ṣé ń ṣe à kọ́ torí pé àárín tó kọ́ wa ní nǹkan yìí àfìlànà sọ̀hábà tó ní ká tẹ̀lé tó àrí pé nínú ìṣesí wọn ni pé wọ́n ṣe àdékèrò ìjàmáì àwùtẹ̀síbẹ́ ìjàmáì àrí pé wọ́n ṣe àfọ̀mọ́ ọlọ́run tiwọn lápapọ̀ ọlọ́dọọdún náà ní kálukú máa ń ṣe gbọ̀nká wa kóra wa jọ kálá ń sàfọ̀mọ́ ọlọ́run à ń sàzíkiri à ń rántí ọlọ́run à ń sàṣọ̀látù fánábì ká máa pariwo eléyà ààrẹ rí fún un kálukú ni wọ́n ń sàfọ̀mọ́ ọlọ́run ba fúnra rẹ̀ wọ́n lọ ṣe gbà ní ààyè mọ́ ẹ̀rí eléyìí nínú tí a gbọ́dọ̀ ṣe àkíyèsí rẹ̀ ni kódà yìí tá à ń ṣe lẹ́yìn irun yìí tá à ń ṣe lẹ́yìn irun Abdullahi ibn Abbas radiyallahu anhuma ó ní inú àmì tán sọ àbá máa fi mọ̀ pé tí bá ń bọ̀ láti tàbí òǹkà á ti kírun tán ìtàn máa ń gbọ́ ní àtẹ̀síbẹ́ yẹn pé ìṣàfọ̀mọ́ ọlọ́run tá a sọ yìí yìí tí ń kálukú ṣe bíi thirty three inú òṣèṣẹ́ sọ àbá ni pé ẹlòmíì lè ṣe tiẹ̀ jákè tẹ́bà ń ṣe jákè tẹ́bà ń gbọ́ subhanallah subhanallah ẹ̀rọ ṣùgbọ́n tí bá ń ṣe jákè ń ká gbọ́ iye tọ́ra ń tán lo hadithi tani a lè ṣe àfọmọ́lọ́ lápapọ̀ ó wà ní ọ̀rọ̀ Ibn Abbas pé níta àwọn ẹbí mọ̀pẹ́ kírun tán ẹ̀yìn kálukú bá ń ṣe kíni tó bá ń ṣe tẹ̀síbí àtòpé tí Ibn Abbas sọ pé ẹ̀yìn kálukú ni máa ń ṣe tiẹ̀ ìyẹn ló bàtẹ́ bá láàrin alárúbá tó bá kéde kan subhanallah ẹ̀ máa gbọ́ káàkiri mọ́ṣáláṣí kò ń ṣe pé gbogbo òjò máa ṣe bisautin wahid pẹ̀lú nǹkan náà rárá gbogbo náà bá ní àná ti ọlọ́run ọlọ́dọọdún là máa ń ṣe é ka ṣe alápapọ̀ kìí ṣe àfọmọ́ ọlọ́nìkan là ń sọ kọ́ ibi tá a ti dúpẹ́ fọ́lọ́ náà ibi tá a ti ṣe náà àti ibi tá a ti ṣe àwọn àṣkáàrò yòókù mi ti àmọ̀ tí sallallahu alayhi wa sallam tó kọ́ a fi máa ń bá ìrántí ọlọ́run lónìí nkàlùkù máa ń ṣe tiẹ̀ ni bákan náà jẹ́ kíkárí mi wà ń bẹ̀ nínú irinṣẹ́ tá wa nígbà tí a bá ń ṣe àwọn wa ọwọ́ gẹ́gẹ́ lànàbíà muhammad sàlá ló lò ànàbíà muhammad sàlá ó ní akọ́dínàbìl anamil ànàbí ń gba àwọn obìnrin níyànjú yẹ́bà náà ń gba àwọn ẹ̀yà wa náà níyànjú lẹ́yìn tó fi dórí àwọn ọkùnrin náà akọ́dínàbìl anamil ànàbí ní ọwọ́ yín ni ẹ máa fi ṣèrántí ọlọ́ fa inna hunna mustantokot torí pé ọwọ́ yìí lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alikiyama wọ́n á bí òun náà lọ́rọ̀ pé ṣé bàbá alágbájá máa ń fi ẹ́ ṣe tọ́lọ́hún ọlọ́ni al-yawma nakhtimu ala afwahihim nínú suratu yasin ọlọ́ni ńjọ́ kan bẹ àbí ẹnu yín báyìí wa tukallimuna aydihim ọwọ́ yẹn ni màá sọ̀rọ̀ ńjọ́ náà nínú tọ́wọ́ náà máa sọ pé èmi ni mo fi ṣe àṣkárù so ká máa lu ọwọ́ wa èyí ń dájú pé à ń lórí iṣẹ́ tẹ̀síbá lọ ọwọ́ gẹ́gẹ́ nípínlẹ̀ àṣkárù wa eléyìí nǹkan ìjọ kẹntánẹ́jọ àwọn ìṣẹ̀ṣẹ́ ẹ tí o bá sọ̀rọ̀ tẹ̀sùbá ní ànírẹ́ ti ń fi ẹgbẹ̀rún sọ́rùn kí ló bá débẹ̀ ìgbà tí jẹ mí lójú bá tó náà bá ń ṣe ń ká ti dè yẹn ńlá o pírà tó fi ṣe àfọmọ́ tán wọn ẹ̀nà ṣe iná fi kọ́rùn yìí gbogbo tí bá ni. anábì ni ká ọwọ́ wa a bá tiẹ̀ wo eléyìí náà ó tó ká fi mú tọwọ́ torí àrò ọ̀rọ̀ tá a máa sọ náà nípa lágbájá a máa ṣe kínní a máa fi mí a máa fi mí ṣe a máa fi mí ṣe askar ẹ̀rí bákan náà ni amúrú bin aasi ìkan nínú àwọn sọ̀hábà ridwanullahi alayhi ajma'in ó ní kánà yáàkìdù tasbiha biyamini ó ní tálíbi máa fi ṣe askar tá a máa lọ́wọ́ rẹ̀ òun lànà bí a máa fi ṣe sàlám ni máa ń lò ẹ̀rí ká máa ń lọ́wọ́ wa tẹ́gbẹ́ tó bá ń lọ gan kò sẹ́ni tí ó mọ tí òun ṣe wọn tó bá ti fàá dání báyìí àyàn ìwọ bíbà pọ̀ tó ṣe kárí mi àìwá mi yẹn tó yẹ pé kò tiẹ̀ wí kankan ó kàn ṣe kí ni ó fàá dání náà ni. àwọn àfáà mi tán ní èèyàn lè lo gan irinṣẹ́ náà kà á kú pé irinṣẹ́ bíbà pọ̀ mọ kékeré ń fi káńtà bóyá ìdérí Coca-Cola ló kójọ nìkan fi mọ iye tó ṣe ni kò ní fálíù kankan mẹ́rin pé àtúwà fi ṣe ẹ̀ṣọ́ pẹ́rà <laughs> nǹkan yẹn ó lè máa dọ́kàn wa bẹ́ẹ̀ tí ó sì máa ba ṣẹ́ bá ń fi ṣe jẹ́ ìyẹn ló bá ká gbìyànjú láti máa lo àwọn ọwọ́ wa láti máa fi ṣe àṣkár ẹ̀rí àmì ni téèyàn bá mọ iye téèyàn ṣe máa á sọ fún wa pé àṣkár tá a rọ́ǹkà fún nínú àwọn ẹ̀rí tó rinlẹ̀ lọ́dọ̀ ànábì kò jọ ọgọ́rùn-ún náà lọ bọ́lọ̀ tí a ní iye tó ọgọ́rùn irú ìta sọ yìí ká ṣe subhanallah ọgọ́rùn tó bá fẹ́ ṣe nǹkan míì tí ẹ̀sìn tú wálẹ̀ tí ò níye kò níye tẹ́lẹ̀ iye tọ́lọ́ bá bá ní ọ̀sẹ̀ one thousand yìí ẹ̀rí oní ten thousand yìí ní fífa tẹ́gbẹ́ ìjọba bẹ́ẹ̀ ṣe tí ò ní iye ní ṣe iye tó bá ṣe kí ni tó bá wù ẹ́ gbogbo eléyìí la gbọ́dọ̀ ní àkíyèsí torí pé èyí ni wọ́n ṣàfọ̀mọ́ ọlọ́dúnmọ́ tí kárí mi tí fi ń ṣe ìbáwà lọ́kàn rẹ̀ náà ó lè máa àfẹ́ tiẹ̀ káṣe bá nàbí àmọ́sà sọ́lá kó ṣe yẹ pé tá a fi ń ṣe àmọ́ níláàdá ọwọ́ wa tá a fi ń kà náà yóò jẹ́ nǹkan tí ó ló jẹ́rìí gbé wa lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ abẹ náà bá subhanahu wa ta'ala kó káwa kúnú àwọn ẹrú rẹ̀ tẹ́lẹ̀ máa ṣàfọ̀mọ́ rẹ̀ ní ọ̀sán àti lóru àti ní gbogbo gbogbo àsìkò wa àbẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala gbogbo iṣẹ́ ìjọsìn wa tá à ń ṣe lọ́sàn-án lóru kọ́lọ́n mẹ́sàn àtẹ́wọ́ gbà lọ́wọ́ wa àwọn nǹkan tí mo ń bàjẹ́ bíi kárí mi bíi kéèyàn ṣe bọ́ sọ́lọ́n bíi kéèyàn ó dá bíi kéèyàn